èso àjàrà bọ́ọ̀lù gidi ni èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ torí kó má bàa jábọ́ fọ́n la ṣe pàgọ́ yìí ká àjà balẹ̀ rẹ o ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó dán gbinrin and exhaustive news na fresh e dey fresh ṣe tòótọ́ kúnjú owó. ó dún òun dán gbinrin. programs full of wisdom na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ rédíò wẹ́ẹ́dẹ̀rẹ́ nù o. lọ́bì ó lè fọ naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ kọ́kọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àtẹ̀yìn tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh. ó dùn tó 107.9 Fresh FM ajá balẹ̀ tuntun. Mósè. tó rẹra. Mósè. tó rẹra o. Mósè. tó tó tó tó rẹra. ẹ mélòó mo pè. ní ti àná tí káwọn pàjọ ń pera wa náà ni. ayọ̀ pera wa ni ìpèsọ́lá ìpèsọ́rọ̀ ìpèsè àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. ká ní pé ìwọ máa fún mi lówó bí mo ṣe ń pè é léraléra yẹn. bẹ́ẹ̀ ni wọn àbójú agbo la wà. <laughs> irú àkóbá síbi téèyàn ò ti lè gbà. téèyàn ò ti lè kìyàn. kò sí wọn padà kì ẹ́ nìyẹn kò fún mi lówó. kò síbi téèyàn ti lè gbà ná tó bá ti bára mu. Hmm. bíi kí ló ń gbà. owó ẹ fún mi lówó. òun náà ni mò ń sọ. ẹ mú wá. a sì máa padà mú fúnra wa. <laughs> wọ́n lóhun tó ń ah. dunni báyìí ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n lọ sógun wọ́n mm. jagun mm ẹlẹ́rù ń kẹ́rù ológun ń kógun hmm. onídàpárá ń du bàtà wọn ní kí ló dé olóhun tó ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ náà ni ológun ẹrú kú aṣọ ẹ̀ báyìí. ó kù kan. péré hmm. àmọ́ ẹrú ńkọ́ ó kúnlẹ̀ falafala ni. ẹ wọn ó dọ̀rọ̀ lé télọ̀ nù. kí ló dé. ibẹ̀ yẹn ni wọ́n ti lọ tàbí kán kó jẹ́ ẹjọ́ lọ kóòtù. <laughs> akínyẹ̀kú ojúmọ́ ń wo ibi tẹ́ ti gbọ́ wa ẹ hmm. káàárọ̀ ẹ̀yìn èèyàn wà yín olólùgbọ́ wa olólùfẹ́ iléeṣẹ́ rédíò yìí fresh one oh seven point nine nílùú abẹ́òkúta níbi tá a ti ń dá bí ọdún tá à ń rọ̀ bí òwe a tún ti wà ń bẹ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ gbago mẹ́jọba ti lò kò sí méjì táwa fi ń ṣe ìròyìn etí ọba nílé etí ọba lóko ni òun la fi ń kà á tún ti kó tààrọ̀ yìí dé lóní kẹńkẹlúkẹ kìkì kẹ́yìn ó wà nǹkan fìdílé àbí fìdílé nǹkan kájọ mm, gbọ́ láàárọ̀ ẹ kalẹ̀. ọlọ́run ọba ìwọ lọ́ba tó tó gbèjà ẹ̀dá ọba olùgbèjà wá gbèjà wa kó gbà wá kúrò lọ́wọ́ ìpèníjà àìmọye àwọn ìpèníjà ń ló fẹ́ mú kí àgbà kó bẹ̀rẹ̀ sí ní gbẹ̀kuru gàjà hmm. ìwọ lọ́ba tó tó gbèjà ẹ̀dá ọba olùgbèjà wá gbà wá kúrò lọ́wọ́ àwọn ìpèníjà àìmọye àwọn pajápajá ń ló kúnná pápá níbi ajá ti ń já lamba àti rí ìjà ń já jẹ ní pápá bẹ́ẹ̀ àìlóǹkà àwọn èèpà ló ń pètè àti pajá ọlọ́run ọba ìwọ́lọ́ba tó ń gbé ẹ̀dá borí ìpèníjà wàá gbé wa borí ìpèníjà o èyíkéyìí nínú ìpèníjà tí bàá jẹ́ má jẹ́ kó borí wa bíi kí <laughs> ebi ò pàgbà kó mú àgbà kágbà ò dẹni tí ń fọwọ́ mẹ́kẹ́ ilé ńlọpọ̀ ìpèníjà lóde òní ìpèníjà tó pọ̀ jù nígboro lọ́wọ́ báyìí ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́ ẹ̀ lé ni. Hmm, àgbọ̀ mi tí ì jẹun látàárọ̀. látàárọ̀ ni. àtàárọ̀ ni ìbá jalẹ̀ mi ì tí ì jẹun látàárọ̀ náà ni ọlọ́run wò wà á bọ̀ wá o. àmín. kébi ó má pa wá. àmín náà ya. ẹ káàárọ̀ Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ mò ń jèdè lẹ́nu bí ẹni jẹ idé bó sì tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè já bẹ̀rẹ̀ sí ní nà lẹ́bi ti mágùn kọ́. ó dáná àwọn kókó kòkó kókó tó ti bá wa ojúde ìwé ìròyìn láàárọ̀ yìí èyí tèmi ò fi ṣíde látọ̀dọ̀ tèmi òun ni àjọ serap ti ń pèrè pé kí ẹjọ́ dá wọn lọ́wọ́ kọ o ìyẹn àwọn aṣojú ṣòfin láti gba àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì èyí tó tó èlò ẹ ó gbọ́ láàárọ̀ ìdílé independent ló kọ. lọ mú àrídájú wá sí i a fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lọ́wọ́ kí ló fẹ́ fi ṣe kó kọjá abi tó o bá a dé yìí torí bójú bá farabalẹ̀ dandan ó yẹ kó rí mù àti pé wọ́n ní wọ́n pé irọ́ ni tàbí ṣùgbọ́n làrẹ̀ mọ́ ẹ̀ ó ṣojú mi kòró ní bàbá òótọ́ ilé ẹjọ́ sọ̀rọ̀ fún Àtíkù ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch. ó dáná àwọn ẹgbẹ́ àwọn onímọ̀lera lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọmọ ni wọ́n mọ̀ láago ìkìlọ̀ wọ́n láago ìkìlọ̀ pé ẹ má fi ọ̀rọ̀ ẹgbẹ́ tiwa sọ̀rọ̀ òṣèlú àbí bí a ti ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ àbí gba àwọn èèyàn síṣẹ́ lẹ́ka tiwa o ẹ ò gbọ́ Nigerian Tribune ló kọ́ láàárọ̀ yìí eégún kan ò lè dá eégún jẹ́ bí ò bá sẹ́ni tó pe eégún léégún òòṣà kan ò lè sáré déédéé dòòṣà bí ò bá sẹ́ni tó ń pète ètùtù síbẹ̀ ọ̀rọ̀ lórí afẹ́fẹ́ gáàsì tó wẹ̀ lọ sókè eléègbọn asòfin àgbà àtàwọn tọ́rọ̀ kàn fi kùn wọ́n di ẹ̀bi ọ̀rọ̀ ru àwọn kan ta ló jẹ̀bi ẹ gbọ́ nínú odó àti iṣu ta ló jẹ̀bi ọ̀rọ̀ ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch. owó ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ láti fi kàwé lórílẹ̀‐èdè wa nàìjíríà èyí tí ìṣèjọba yìí ṣèlérí oṣù kínní ọdún 2024 ni yóò bẹ̀rẹ̀ o kò tí ì bẹ̀rẹ̀ ń sìn yẹn tó sọ punch ló kọ́ ẹ ó gbọ́ làárọ̀ yìí. kò sẹ́ni tí wọ́n dì lóko tí ò ní ṣekùn kéléwé àwọn oníṣègùn òyìnbó sọ̀rọ̀ sókè lórí owó kan èyí tí wọ́n ní wọ́n máa fún wọn láti máa fi pa ojú àwọn bíi ìfarapa lẹ́nu iṣẹ́ ìdúkokò ìyanṣẹ́lódì rèé ó ń rúgbó bọ̀ nínú ìwé ìròyìn the punch. ìdúkokò ìyanṣẹ́lódì náà rèé ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ẹ jókòó lé ẹ mọ̀ wábíṣẹ́ ìyẹn sit at home lórí àwọn owó kankan àwọn owó wo gan-an ni ẹ ó gbọ́ punch ló kọ́ láàárọ̀ yìí. àwa tiẹ̀ ti ń pè tiẹ̀ onílùú ò ní fẹ́ kó tù hmm. ọ̀nà tá a fi gbé agbára wọ owó náírà ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ìwé ìròyìn the punch. ó dáná àwọn kan náà mọ̀ ti sọ̀rọ̀ ìyẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní a ṣe gbogbo ohun tó wà níkápá wa láti rí i pé owó sìmẹ́ǹtì ó já wálẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn wo wọ́n sọ bẹ́ẹ̀ gan Nigerian Tribune ló kọ ẹ ó gbọ́. ṣé bàbá gbulo erin bàbá kọ̀ṣọ́ ẹ̀fọ̀n gbọ́nàgàdàn ni dáhùn ọmọ odó ìrònú kálukú ò lè papọ̀ torí pé ìran àwọn olódò yìí ló ní gígùn kágún iyán ìran àwọn ìkọbè náà ni wọ́n sì ń pètè ọkọ́ láàlá ibè jàǹdọ́ ń pètè rẹ̀ láti gbé ẹjọ́ náà tó ń pè kojú Sanwó-Olú kúò lákàtà lọ sí ibi tí wọn ó ti bá a dáre hmm. ìwé ìròyìn the punch. ó dá náà ní ìpínlẹ̀ Ondo níbẹ̀ ni ìròyìn eléyìí ti wáyé lójú òpó ròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí wọ́n ní lẹ́ẹ̀kan sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo wọ́n mọ̀ tún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àti yọ ẹnìkan èyí tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa. Hmm. Eh, Daily Post ló kọ́ ẹ ó gbọ́ hmm. láàárọ̀ yìí. láìpẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan ìrìnsẹ̀ lọ́dọ̀ wa torí bá a bá súnmọ́ mọ̀ ó ṣeé ṣe ká má rí mu tó ní ìpínlẹ̀ Edo ni o ẹ gbọ́ sí ìwé ìròyìn The Punch. ó dáná Platform Times ló kọ ìròyìn eléyìí o níbi tó ní àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin ní àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni <laughs> èèyàn ṣẹ́ lódì wa kò tiẹ̀ ń sọ̀rọ̀ pé ó ń kanlẹ̀kùn mọ́ á bẹ̀rẹ̀ ni ìjọ wo gan-an ni wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ẹ ó gbọ́ platform times ló kọ́ láàárọ̀. mo kúndùn pọ̀n mọ́ nǹkan ò ṣẹ́nu rẹ ní. Ah. àjọ kan pè pé ẹ tún ṣe àgbéyẹ̀wò òfin mo fẹ́ gbẹ̀mí ara mi tó ń wáyé lọ́dọ̀ àwọn míì ẹ ṣàgbéyẹ̀wò òfin yìí ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch. ó dáná punch ló kọ ilé yìí náà níbi tó sọ wípé àwọn afurasí èyí tó jẹ́ ọgọ́fà òun lọ́wọ́ mọ̀ ti bà tí wọ́n sì ní kí àwọn ọgọ́rùn-ún kí wọ́n kọrí sí ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lọ́ mọ ṣeré wọn ń bẹ̀ ná kí wọ́n fi wọ́n pamọ́ síbẹ̀ látàrí pé wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkàn níbo ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ògùn wa ni ẹ ó gbọ́ làárọ̀ yìí. ìwé ìròyìn The Punch ló tún kọ eléyìí náà ọpẹ́ ni borílẹ̀-èdè Nàìjíríà ṣe fakọyọ nínú ẹjọ́ kan èyí tó ń gbé kojú iléeṣẹ́ kan iléeṣẹ́ ọ̀hún ló tún fẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn The Punch máa sọ jàbútà ọ̀rọ̀. ó dáná eléyìí náà ló gbé mi lọ sí orílẹ̀-èdè ìlú òkèèrè níbi tí ó ti sọ wípé òbí mọ̀ gbóríyìn fún ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n yàn ìyẹn ní canada gẹ́gẹ́ bí alákòóso ìyẹn fún ọ̀rọ̀ ìlera ní canada punch ló kọ ẹ ó gbọ́ làárọ̀ yìí. bí gbàǹjà bá pógún tí àbàtà bá pọ́gbọ̀n nínú àgbọ̀n ojú ọ̀tọ̀ làá mú wo ìfín ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nnamdi kanu ó ti gba ká fojú ọ̀tọ̀ wo ọ̀rọ̀ ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch. ó dá jẹ́ǹfẹ́ léyìí káàdì kókó lápá ọ̀dọ̀ tèmi ń bí níbi tó ti sọ wípé ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ èyí tí àtìkù tẹ̀gbẹ́ òṣèlú pdp tí wọ́n pè lórí ọ̀rọ̀ ìjáwé olúborí kò jáwé olúborí aláṣẹ bọ́lá ahmed tinubu ẹ ó gbọ́ the nation ló làárọ̀ yìí. bọ́kùnrin bá ń ro ẹ̀kọ́ ta kò yẹ kóbìnrin ó tún máa rà láwìn. kí ló dé. ó wà nínú ìwé ìròyìn the fresh fm. ṣé obìnrin ò ní jẹun ni. ní kọkùnrin ro ẹ̀kọ́ kóbìnrin ó máa wá rà láwìn. ẹ̀ṣẹ̀ wo ló wà ní. tá ń níṣẹ́ nǹkan rírò tẹ́lẹ̀. ó dà kọkùnrin réjò. kóbìnrin pa. tóbìnrin bá réjò náà nǹkan kọkùnrin náà pa ni. ẹ ó ti tàn torí ẹ <laughs> gbọ́mọ fún kinní kan gbé kinní kan fọ́ ọmọ kínú ọmọ ṣàmọ́ ti ṣòfò ni. Eh kò lọ bẹ́ẹ̀. ẹ̀ẹ́ hmm. ó dà. yá lọ́dọ̀ gòkè. kíkẹ́ lọmọ ògúnṣínà lórúkọ tèmi ò tó rira òun lẹ́yìn tèmi ń pè mí tá a bá lọ tá a padà dé àwọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kalẹ̀. à ń bọ̀. túmọ̀ ọkọ̀ ibà ó bá ti rògo ibà ti rògo lọ́wọ́ ẹ̀ túmọ̀ ogun ibà àmàràjì pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹ túmọ̀ ọkọ̀ ibà òun ni ẹ lò ó. ibà tí rògbò. Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é bí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o. Ezuma ọkọ̀ ibà má kọ́lé má ra lẹ̀. ọ̀rẹ́ wa tá a bá jẹ́ yí títí àfi ká máa rántí ibi tó ń wọ̀ sí. ilé tó dùn ún wò ó ní láti dúró lórí ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀. ta ni yóò wá bá wa ṣètò ilẹ̀ yìí. May seven unique homes and properties tó kó Abẹ́òkúta ni o. bàbẹ́ wá wo ilẹ̀ tó fẹ́ rà kó o sì san forty percent owó ilẹ̀ náà. ó yọ̀ǹda ilẹ̀ rẹ fún ọ kó o sì bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ilé kíkọ́ rẹ lọ. lẹ́yìn èyí wàá máa san èyí tó kù díẹ̀díẹ̀ díẹ̀ láàrin ọdún kan ṣo. ilẹ̀ mile eight seven hundred fifty thousand naira ìdí òrì two million naira alámùtú three hundred thousand naira òjèrè seven hundred fifty thousand naira onígangan one million naira ilẹ̀ alámàlà ìléwọ́ orílẹ̀ àtàwọn agbègbè míì ilẹ̀ lọ sùà tẹ́lẹ̀ fi ṣẹṣẹ oko owó dé lẹ́sẹ̀ oyèdè homes and properties ìtòkọ́ abẹ́òkúta ni kẹ́ẹ̀kan sí ó yẹ wá ní properties tẹ́ fẹ́ kó dòwó àbáyé wọ́n báyà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀ oyèdè homes and properties wà ní shop eighty eight ìtòkú shopping mall ìtòkọ́ abẹ́òkúta ẹ pè wọ́n oh seven oh three nine eight eight eight seven eight four lẹ́ẹ̀kan sí oh seven oh three nine eight eight eight seven eight four mo ti donílẹ̀ mo ti donílẹ̀. Amen. ẹ̀tàlẹ̀ bread ó tún gba ọ̀nà àrà àti ọ̀nà ọ̀tọ̀ṣẹ́yọ o gbogbo aráàlú o ẹ̀kú ojúlọ́nà palliative láti bẹ́tàlẹ̀ bread ọ̀nà láti mọ́wọ́ lọ sẹ́nu lásìkò tí nǹkan lọ́tíkọ́ yìí ni o ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ iye tí búrẹ́dì ń jáde ní bẹ́kìrì wa iye tí wọ́n ń gba búrẹ́dì ní bẹ́kìrì la fẹ́ bẹ̀rẹ̀ sí ta fáwọn aráàlú lábẹ́ ètò palliative tá a gbé kalẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ẹ ó máa rí àwọn kẹ̀kẹ́ búrẹ́dì better life tí wọ́n kún fọ́fọ́ fún búrẹ́dì láti junction dé junction tí wọ́n máa ta búrẹ́dì better life kẹ̀tíkẹ̀tí níye tí wọ́n ń gba búrẹ́dì ní bẹ́kìrì kí ọ̀dà ènìyàn láṣẹ torí ẹ̀ gbé kalẹ̀. kẹ́tù láǹfààní àti máa tọ́jú nylon bread yẹn. torí pé nọ́mbà wà lára wọn. fún ìyíkoto láti jẹ̀bùn kàǹkàǹkà. ẹ̀bùn bíi sólà ẹ̀bùn owó lọ́sọ̀ọ̀sẹ̀. tá a bá ti ṣe ìfilọ́lẹ̀ ètò palliative láìpẹ́. ṣáàtì máa wá ibi tí kẹ̀kẹ́ búrẹ́dì better life wà ní ìkórìtà àdúgbò rẹ̀. fẹ́ẹ́ máa rà ní bakery price. èyí mà tún kàǹkà ó hẹ̀rì mọ́ láti better life bread. number thirty three better life junction akíngbàlà àrẹ́gbẹ́ ọbàtòkù abẹ́òkúta. pé oh eight one three one one one fifty ninety ẹ kú ojú lọ́nà o. mustaifo mustaifo ibà ṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní ọ̀ẹ́ a ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn ìdíwọ́gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná radawati ó so tutù náà. Ah, tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsáífò ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ibà arọ lè wé. mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustaifu gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustaifu ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. iléeṣẹ́ rédíò fresh fm lẹ̀ ń gbọ́ ibẹ̀ fresh one oh seven point nine mm. nílùú abẹ́òkúta bẹ̀m̀bẹ́ kì í ṣojúgbà dùndùn etí ọba ńlé etí ọba lóko ìròyìn òun náà ló ń lọ lọ́wọ́ yìí ẹ máa gbọ́ etí wa ò ní gbọ́ bí ǹjẹ́ agogo ò ní sì sọ bẹ̀m̀bẹ́ ò ní sì wí nílé odò ó yá tó rira nìṣó ńlẹ̀. ó da ìròyìn àkọ́kọ́ tèmi ò fi ṣíde òun ló wà nínú ìgbéròyìn daily independent tó jáde láàárọ̀ yìí níbi tí àjọ serap ni wọ́n ti rọ ilé-ẹjọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ èkó wípé kí wọ́n dá wọn lọ́wọ́ kọ àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti gba àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì èyí tó jẹ́ wípé ó mọ̀ tó mílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́ta ìyẹn five fifty seven point six bílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́ta fifty seven point six billion naira ìyẹn àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó jẹ́ bí wọ́n bá bẹ̀rẹ̀ sí kà á lé ní èjì wọ́n tó ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún three hundred and sixty xuv wípé kí wọ́n dá wọn lọ́wọ́ ọkọ̀ o fún ìgbà díẹ̀ náà títí tí ìgbẹ́jọ́ yóò mọ̀ fi jáde lórí ẹjọ́ èyí tí wọ́n pè serap ọ̀hún ló jẹ́ pé wọ́n mọ̀ sáré lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì béèrè wípé ohun tí àwọn aṣòfin èyí tí wọ́n ń béèrè yìí òun ló jẹ́ pé ó pọ̀ jù fún nǹkan tí ọrọ̀ ajé wa ń sọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí àfilédè kan èyí tí wọ́n fi léde o ni wọ́n sọ wípé àwọn ọkọ̀ ọ̀hún gangan ló jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ló tó mílíọ̀nù ìyẹn lọ́nà ọgọ́jọ náírà one hundred and sixty million naira làwọn kọ̀kọ̀kọ̀ ìyẹn làjọ serap bá fi kọrí sí ilé ẹjọ́ ní ọ̀sẹ̀ tó kọjá wípé ilé ẹjọ́ ẹ̀ dákúnṣẹ́ a ní ẹ̀ sì dá wọn lọ́wọ́ kọ́ná ọkọ̀ tí wọ́n ń fojú sọ́nà láti gbà yẹn ìyẹn àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọmọ ẹgbẹ́ wọn ẹ tètè dá wọn lọ́wọ́ kọ́ kí wọ́n mọ̀ gba ọkọ̀ yìí náà títí di ìgbà tí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ tí ìdájọ́ yóò sì jáde lórí ẹjọ́ èyí tí wọ́n pè wọ́n nítorí pé owó orí táwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ń san òun ni wọ́n fẹ́ẹ́ ná ní ìnákùná láti máa fi ra irú àwọn ọkọ̀ báyẹn àti pé bí ọ̀rọ̀ ọrọ̀ ajé ti ń lọ lórílẹ̀-èdè wa nàìjíríà ohun tó kàn kọ́ nìyẹn o bí wọ́n bá wá rí eléyìí ṣe bí ìgbà téèyàn ń dojú ti ọ̀rọ̀ ẹ̀ka òfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ìròyìn yẹn ṣì gùn ẹ mú daily independent tó jáde láàárọ̀ yìí kẹ́ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ bí òbídìẹ bá rẹni fún un lágbàdo lásìkò ẹyin kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ni yóò máa yé ọ̀pọ̀ ọmọ rùmúrùmú ni yóò sì máa pa lókì fún ọ̀rọ̀ tí aláṣẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu sọ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu fọwọ́ gbáyà pàpà wípé ẹran ni kì í ṣe egungun fáwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà bákan náà ló fọkàn àwọn olùdókòwò olùdálé iṣẹ́ sílẹ̀ láti ilẹ̀ òkèèrè balẹ̀ bí ò sí togun àrò ònírẹ́ aṣọ ẹ̀kọ́ dúdú aláṣẹ orílẹ̀-èdè yìí sọ mímọ̀ wípé ètò ti ń lọ lọ́wọ́ ìjọba àpapọ̀ sì ti ń ṣakitiyan láti gbé agbára àti okun wọ owó orílẹ̀-èdè yìí owó náírà tí yóò fi dúró déédéé lọ́jà àgbáyé ká lè ṣe àṣejèrè alákòóso fọ́rọ̀ ìnáwó sọ èyí níbi àgbékalẹ̀ àpérò kan èyí tó ní ṣe pẹ̀lú àgbéǹde ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n irú rẹ̀ nílùú àbújá lọ́jọ́ ajé ọjọ́ ajé àná wálé ẹ̀dùn tọ́ka rẹ̀ wípé ẹ fọkàn balẹ̀ torí gbogbo ètò ti ń lọ kọ́bọ̀ tó sì ń ṣe iṣẹ́ àbí tọrọ tó ń ṣe iṣẹ́ kọ́bọ̀ tó ń ṣiṣẹ́ dára ju tọrọ tó sùn bọ̀lọ̀kù nínú ọ̀rọ̀ kan èyí tó sọ pé ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu kò fìgbà kan dúró láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo ìpèníjà tó ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó fọwọ́ sọ̀yà wípé ìjọba ti ń ṣe ètò owó kan èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá owó ilẹ̀ òkèèrè láti lè fi wo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sàn àti dídára owó orílẹ̀-èdè nàìjíríà tó dàbí ẹni pé kò fẹ́ bẹ́gbẹ́ pè lásìkò yìí bákan náà ló tọ́ka rẹ̀ wípé gbogbo ọ̀nà ẹni ìjọba sì máa gbé gbà láti dá agbára padà sórí àpèrè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo nǹkan fi bẹ̀rẹ̀ sí ní lọ dáadáa torí bí ò bá sílù orin ò ní dùn bó bá sì ti ń rẹ orin ìlú náà máa ṣàárẹ̀ ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn the punch. ó dá punch yẹn náà ló kọ ìròyìn eléyìí nítẹ̀síwájú ìròyìn èyí tó kà ní ọ níbi tí aláṣẹ bọ́lá ahmed tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ ìyẹn lánàá wípé ṣe rí owó ìyá èyí tá a sọ wípé a mọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà léyìí tá a buwọ́lù lọ́jọ́ kejìlá oṣù kẹfà ọdún 2023 èyí tá a wáyé ló jẹ́ wípé kò ní bẹ̀rẹ̀ lọ́dún yìí o àmọ́ tó bá máa fi di oṣù kínní ọdún 2024 òun ni yóò mọ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ ló tún ti wá ṣe ìlérí ìyẹn fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà o wípé kí wọ́n lọ fọkàn balẹ̀ pé à ń lọ ìyanṣẹ́lódì lónìí à ń lọ lọ́la yóò mọ̀ di ohun àfisẹ́yìn tẹ́gun aláre fi ṣọ ọ ní bó bá di oṣù kínní ọdún 2024 ṣẹ̀rí owó ìyá yìí gan-an ni yóò bẹ̀rẹ̀ tó sì jẹ́ wípé ọjọ́ iwájú àwọn ọmọ wa lórílẹ̀‐èdè wa nàìjíríà àti pé gbogbo ibi tí wọ́n fẹ́ kàwé dé ni yóò mọ̀ bọ́ sí ìrọ̀rùn ṣe wá rí àwọn olùkọ́ wọn pé wọ́n ń lọ ìyanṣẹ́lódì lẹ́nu wọ́n ń lọ lọ́la òun ni kò ní sí ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ ó sọ eléyìí ìyẹn ní bíi ìpàdé kan èyí tó ń rí sí ìgbéǹde ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa nàìjíríà léyìí tó wáyé ní olúlulẹ̀ wa àbújá ibẹ̀ mọ̀ ni aláṣẹ mọ̀ ti sọ látẹ̀nu ẹni tó ṣojú rẹ̀ ibẹ̀ ló tún ti wá tẹ̀síwájú wípé ṣe rí ọ̀rọ̀ kò síṣẹ́ kò sówó èyí tí àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ifáfitì èyí tí wọ́n fi ń yarí lórí ọ̀rọ̀ pé wọ́n lọ ìyanṣẹ́lódì fóṣù mẹ́jọ tó sì jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún twenty twenty three twenty twenty two tí wọ́n ṣẹ́wélé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty two òun ló jẹ́ wípé wọ́n mọ̀ mójútó àti pé bí nǹkan ti ń lọ yìí dídùn lọ sóò padà so pé wá ń yan ìyanṣẹ́lódì lẹ́nìí ẹ̀ ń lọ lọ́la ló ìgbàgbé lórílẹ̀‐èdè wa nàìjíríà punch ló kọ́ ẹ̀mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. bí ará ayé bá gbé e wá tí ará ọ̀run gbà á ló fi ń jọra wọn lókì fún ìròyìn míì tọ́wọ́ mi báyìí ìwé ìròyìn the punch ló kọ gàdàgbà ìgbìmọ̀ ṣàkóso ìjọba àpapọ̀ fọwọ́ sí ète ẹ̀yáwó kan lọ́jọ́ ajé àná ní ìgbìmọ̀ náà jọ̀hẹ̀ sí yíyá owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta ó lé owó ilẹ̀ òkèrè owó dollars kí lẹ fẹ́ fowó ọ̀hún ṣe ni yóò mọ lùkìkì lọ́kàn èyí ni owó kan èyí tí ìjọba fẹ́ lò láti ná sí ẹ̀ka agbára agbára iná mọ̀nàmọ́ná torí bí ò bá sí okun inú a ò lè fi gbé tòde okun inú la sì fi ń gbé tìta kí agbára lè wà lẹ́ka agbára iná mọ̀nàmọ́ná kí gbogbo ìdákúdájí iná mọ̀nàmọ́ná lè dóhun ìgbàgbé àti ìrónilágbára lọ́tún àtòsí ṣíṣe àwọn àkànṣe iṣẹ́ lẹ́ka ti agbára iná mọ̀nàmọ́ná níbi tí ò bá sí ìmọ́lẹ̀ kò sí bí ìrìn ṣe yábọ̀ ọ̀rọ̀ torí bí alágbára bá ń fi agídí fúnni lómi mu lásìkò ẹ̀rùn àwọn tó mórí á máa ṣèdúpẹ́ lásìkò òjò ó pọ̀ nínú ìwé ìròyìn the punch. ó dẹjẹ́ àgbà bẹ̀dẹ́ka ìpolówó ọjà wa tá a bá lọ tá padà dé ìròyìn. etí ọba ń lé etí ọba lóko ń tẹ̀síwájú ẹ kalẹ̀ ẹ̀yin ènìyàn wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbígba ìwé àṣẹ ìlànà àtò ilé kíkọ́ kò tó gẹ́gẹ́ bí àṣẹ ìyọ̀ǹda láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ mọ́ ní ìpínlẹ̀ Ògùn ní báyìí ó pọn dandan láti gba ìwé àṣẹ ìyọ̀ǹda kí ó tó di pé o bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ gẹ́gẹ́ bí ojúṣe láti rí wípé a tẹ̀lé àwọn àlàkalẹ̀ àṣẹ tó wà fún àtò ilé kíkọ́ lábẹ́ àṣẹ yíyọ̀ǹda kíkọ́ ilé bẹ́ẹ̀ àjọ tó wà fún àbójútó ìlànà ilé kíkọ́ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Ògùn State Building Production Management Authority ṣe tán báyìí láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé dídà wó lulẹ̀ fífọwọ́ sí àti lílù lóǹtẹ̀ ilé tó bójúmu tó sì tọ́ fáwọn èèyàn láti gbé lẹ́yìn tá a bá gba ìwé àṣẹ ìyọ̀ǹda àtò ilé kíkọ́ ìyẹn planning permit olùbánikọ́lé àti agbaṣẹ́ṣe gbọ́dọ̀ fi tó ìjọba létí lórí èròǹgbà wọn láti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kík kíkọ́ láìsí pé wọn yóò san àfikún owó kankan wọ́n gbọ́dọ̀ rí dájú pé gbogbo ìpele tó rọ̀ mọ́ ilé kíkọ́ àti àbójútó rẹ̀ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ó ní ìwé àṣẹ fọwọ́ sí a sì gbọ́dọ̀ kéde ọjọ́ méje ṣáájú èròǹgbà wa fún bíbẹ̀rẹ̀ ilé kíkọ́ bẹ́ẹ̀ rí i pé o pèsè gbogbo àwọn ìròyìn tó yẹ lórí ibùdó ilé kíkọ́ náà àtàwọn nǹkan ètò ààbò fáwọn òṣìṣẹ́ tó fẹ́ bá ní kọ́lé fún àlàyé sí lórí ìlànà tó tọ́ láti kọ́lé ní ìpínlẹ̀ Ògùn lọ sí ilé iṣẹ́ ìjọba àtijọ́ tó wà lẹ́yìn ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa Òkèlèwé Abẹ́òkúta tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine one three five one nine four six two two. ìkéde yìí wá láti iléeṣẹ́ tó ń rí sí ìlànà ilé kíkọ́ ní ìpínlẹ̀ Ògùn Ògùn State Building Production Management Authority gbogbo wa la ní àwọn kóòdù tá a fi ń ṣe déédéé kóòdù ọ̀rẹ́ kóòdù ẹgbẹ́ àti kóòdù àyànfẹ́ kóòdù glow ti wà lóde báyìí o. pẹ̀lú kóòdù glow ẹ ó ní àǹfààní sí àwọn àṣàyàn glo pẹ̀lú ìrọ̀rùn láti bá àwọn aṣojú oníbàárà glo sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tẹ three zero zero láti yan airtime tàbí data ẹ tẹ kóòdù star three zero three hash láti ṣe àyẹ̀wò airtime lórí glow ẹ star three one zero hash ṣùgbọ́n láti ṣe àyẹ̀wò data ẹ star three two three hash fífi recharge card sínú fóònù ẹ star three one one star recharge card pin hash hash láti wọlé sí ètò dátà Glo ẹ star three one two hash láti pín data pẹ̀lú ẹlòmíràn star three two one hash èyí tó wá dára jù ń bẹ̀ ni pé tẹ́ ẹ bá fẹ́ rántí kóòdù èyíkéyìí ẹ star three zero one hash lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ó ní àǹfààní láti rí àṣàyàn àwọn kóòdù Glo ẹ káàbọ̀ sórí ètò kóòdù Glo. Glo ẹni tó dá lé iṣẹ́ sílẹ̀ tó ń fẹ́ kí ọ̀pọ̀ èèyàn wá ṣe àjọpín èrè tó ń wọlé fún un ń fìwà jọ àwọn ilé irú ẹ̀ tí wọ́n ti wà ti tipẹ́tipẹ́ tí wọn ò sì kú tó wá dohun tí àtìrandíran wọn ń jẹ èrè. àǹfààní ńlá rèé fún ọ láti darapọ̀ mọ́ ọgọ́rùn-ún èèyàn tó máa jẹ́ ọmọ ẹgbẹ́ IAS financial members. fún ọdún méjì gbáko látọjọ́ tó o bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ni wàá ti máa pẹ̀lú bá wọn pín nínú èrè tiléeṣẹ́ IAS Unique Homes IAS Blue City Autos Limited àti IAS Kingsmall bá ń jẹ lóṣooṣù. membership card IAS financial members yìí ló máa fún ẹ láǹfààní láti ra plọ̀t ilẹ̀ mẹ́ta lọ́dọọdún lẹ́dínwó tó kọjá àfẹn afẹnuròyìn wàá tún láǹfààní láti mú èèyàn méjì wá ṣiṣẹ́ níléeṣẹ́ ias àmọ́ ṣá owó ló máa fi darapọ̀ o oṣooṣù ni wàá láǹfààní láti mọ iye èrè tíléeṣẹ́ ias ń jẹ kí wọn náà lè mọ iye èrè tó tọ́ sí ẹ ìwọ náà tètè darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ ias financial members pé zero nine one three nine zero one one two five five. Arolake, my beautiful friend. See how beautiful and stunning your nail looks. Ah, <laughs> ẹ wo ẹsẹ̀ gan bó ṣe mọ́ lóló àfi bíi tọmọ tuntun ọ̀rẹ́ mi já mi sí i ló ti ṣe manicure pedicure àti nail treatment ẹ̀ yìí kébì náà lè lọ ṣètè mi níbẹ̀. the nail hub ni ọ̀rẹ́ mi they are all you need when it comes to cosmetic beauty treatment kò sírú manicure àti pedicure treatment tó fẹ́ ṣe tí wọn kì í ṣe ní the nail hub ṣé regular manicure ni jelly manicure wax manicure luxury manicure àbí jelly pedicure wax pedicure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, my friend that's not all wọ́n ṣe buy app hard gel soft gel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibo wá ni the nail hub tó ń sọ yìí wà so I can go for my manicure pedicure and nail treatment there. nail hub wà ní suite A one oh eight Providence Center Leme by NNPC mega station Abeokuta office line wọn ni zero eight one three six seven three zero four five seven zero eight one three six seven three zero four five seven. ó ṣe ọ̀rẹ́ mi tí ṣé ò bá pẹ́ ní ẹnìkan kì í pẹ́ ṣe jẹ́ ń tètè lọ ṣe manicure pedicure àti nail treatment mi ní the nail up ẹ fi etí sí ìkéde pàtàkì yìí ilé ìfowópamọ́ lavenda microfinance bank ń pe gbogbo ènìyàn lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin àgbẹ̀ farmers association àti gbogbo ẹni tó fẹ́ ní ìmọ̀ nípa àwọn èso tó lè tètè máa múwó wọlé fún ni kíákíá. ẹ máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń gbin èso pomegranate dragon fruit grape àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láago mẹ́wàá òwúrọ̀ òní ni ìdánilẹ́kọ̀ọ́ náà máa wáyé ní lafenda microfinance bank tó wà ní nọ́mbà fourteen lagos road láfẹnwá abẹ́òkúta. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa bí a ṣe lè gbin àwọn èso wọ̀nyí ti dé láti òkè òkun wọ́n á kọ́ wa bá a ṣe ń gbìn àti bí èso náà ṣe máa dowó fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tètè máa bọ̀ ní làfẹ́ndà báyìí báyìí aago mẹ́wàá òwúrọ̀ yìí ni ìdánilẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ fún àlàyé sí i ẹ pè sórí zero seven zero two six seven eight nine six seven three ọ̀fẹ́ ni ẹ ò ní san owó kankan ẹ fetí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ think rich concept international lábẹ́ agbòrun my daily choice tí ń ṣe èròjà ffs tó fìdí kalẹ̀ sílẹ̀ amẹ́ríkà ń kéde àǹfààní ìgbanisíṣẹ́ fún àwọn òṣìṣẹ́ tó ní ìwé ẹ̀rí wọ̀nyí bachelor degree hnd ond sce pẹ̀lú owó oṣù tó ní kìmí àwọn tó bá ṣiṣẹ́ tó bá fẹ́ jẹ́ òṣìṣẹ́ máa mú cv wọn bọ̀ wá sí iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà one ìyànà mọ́ṣúárì ìjẹun lodge àní kí wọ́n máa mú sífì wọn bọ̀ sí iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà one ìyànà mọ́ṣúárì ìjẹun lodge fún àlàyé sí àti ìtọ́nisọ́nà ẹ máa pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o eight o seven one seven two six four three one o eight o seven one seven two six four three one. etí ọba ńlé etí ọba lóko ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ fresh láwà one oh seven point nine lábẹ́òkúta ah, ó pọ̀ ńlẹ̀ tó rẹra nìṣó. ó dá daily post ló gbé mi lọ sí ìpínlẹ̀ Ondo níbi tó ti sọ wípé ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo òun ló jẹ́ pé wọ́n mọ̀ tún ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ìyẹn Lọ́kì Ayédàtiwa kúrò gẹ́gẹ́ bíi igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo ibẹ̀ ni ó jẹ́ wípé ìwé ìròyìn daily post òun ló ti kọ ìròyìn yìí pé látàrí bí ó ti jẹ́ wípé ẹjọ́ èyí tí wọ́n sáré mú lọ síwájú ilé ẹjọ́ wípé kí wọ́n yọ Lucky Ayédàtiwa òun ló jẹ́ wípé ilé-ẹjọ́ dá wọn lóhùn pé ẹjọ́ yìí gan-an ni ọjọ́ ti lọ lórí ẹ̀ o òun làwọn ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo òun ló jẹ́ wípé wọ́n bá tún kọrí síwájú ilé-ẹjọ́ pé ilé-ẹjọ́ àníṣe ń tá fẹ́ ni o wípé kẹ́ ẹ yọ ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ìyẹn Lucky Ayédàtiwa kúrò nípò gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún òun ló jẹ́ wípé wọ́n rọ ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan èyí tí yóò gbọ́ ẹjọ́ ọ̀hún léyìí tó jẹ́ wípé adájọ́ Olúṣẹ́gun Òdùṣọlá ó mọ̀ léwájú fún wọn o ibẹ̀ ni adájọ́ ọ̀hún ti jẹ́ mọ̀ wípé lóòótọ́ ẹ ti kọ́kọ́ kọ̀wé wá wípé ká yọ àmọ́ ohun tá ẹ kọ́kọ́ kọ wá lálákọ̀ọ́kọ́ ọjọ́ mọ̀ ti lọ lórí ẹ̀ ó mọ̀ ti expire àti wípé gẹ́gẹ́ bí òfin ti là á kalẹ̀ bó bá ti di pé ó expire báwọn kò sí ohun tí ilé ẹjọ́ lè ṣe lórí ẹ̀ àfi bí ìgbẹ́jọ́ tuntun bó bá tún ṣẹ̀ṣẹ̀ gorí ẹ̀ ni o àmọ́ tẹ́ ò bá gbàgbé òun ló jẹ́ pé ìwé ìròyìn Daily Post ni wọ́n kọ wípé àwọn àwọn aṣòfin ti ìpínlẹ̀ Ondo ní ọjọ́ kẹta oṣù kẹwàá òun ló jẹ́ pé wọ́n rọ adájọ́ èyí tó léwájú ìgbìmọ̀ èyí tó ń gbọ́ tí ó ń gbọ́ ọ̀rọ̀ àti ẹ̀sùn èyí tí wọ́n fi kan Lucky Ayédàtiwa ní ìpínlẹ̀ Ondo ló jẹ́ wípé wọ́n ní kí ó mọ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ Lucky Ayédàtiwa ọ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn èyí tí adájọ́ ọ̀hún tó jẹ́ kí wọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí òfin ti là á kalẹ̀ ọjọ́ ti lọ lórí ẹ̀ òun lọ́ba ọjọ́ òní lọ lórí mi èyí tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ lé lórí ìròyìn yẹn ṣìgùn Daily Post ló kọ́ ẹmu kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ìwé ìròyìn The Punch dúró ń bẹ̀ torí mo ká ìròyìn kan mọ́bẹ̀ bí ìgbà tí ọdẹ ń ka ẹran mọ́nú ahéré ni. abá ẹkùn láàlà abá àgbàdú ní poroko ọ̀rọ̀ ti kúrò nítọ̀rọ̀ àgbẹ̀ olú ọdẹ ni ẹja tètè kàn sí kákẹ́pẹ́ lókì fún ìròyìn tọwọ́ mi báyìí hmm. alága ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó Nigeria Medical Association NMA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì oníṣègùn òyìnbó Babátúndé Rosiji kọminú púpọ̀ bí owó náírà bó ṣe ń lọlẹ̀ tówó dọ́là sí wọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣàkóbá oògùn tí wọ́n lé ìwòsàn èyí sì lè mú kó halẹ̀ mọ́ ìlera àwọn èèyàn lásìkò tó ń sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà àti ọṣẹ́ gbogbo tó lè kó bá ètò ìlera àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí èyí ló fi ń sàmì sí ọ̀sẹ̀ àwọn oníṣègùn òyìnbó èyí tí wọ́n ṣe fún tọdún 2023 lẹ́kìtì alága ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nma ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì ọ̀hún kọminú gan wípé owó àwọn oògùn ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ó sì lágbára díẹ̀ láti lè gbọ́ bùkátà pàápàá àwọn tí wọ́n ti ní ìpèníjà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gíga ìtọ̀ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí owó oògùn bá ti wọ́n jù tí wọn ò sì láǹfààní láti rówó ra oògùn tó yẹ kí wọ́n máa lò lóòrèkóòrè èyí tí ò gbọ́dọ̀ tà sí ara wọn ó ṣeé ṣe kí nǹkan ó pakasọ̀ kò sì tiẹ̀ ní jẹ́ kó rọrùn láti tọ́jú àwọn tí wọ́n nílò ìlera àti ìdásí ní kíákíá láti gbé òpó ìlera wọn ró torí bí ètò ọrọ̀ ajé ṣe ń lọ kò síbi tọ́wọ́jà rẹ̀ ò dé bó ṣe kan lé bẹ́ẹ̀ ló kan ara oko ó wá ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba ẹ tètè dìde èèyàn ò kì í joyè agbọmọlà kí ọmọ tún máa gbẹ́mímì lákàtà rẹ̀ láti wá wọ́rọ́kọ ṣọ̀kọ́ àti wọ́rọ́kọ ṣàdá wá nǹkan ṣe sí bí nǹkan ṣe wọ́n yìí kó tiẹ̀ má dé ẹ̀ka ètò ìlera bóògùn bá wọ́n ó ṣeé ṣe kí àìsàn wọn máa gapá lákàtà gbígbá bá dajere òfò ẹlẹ́mu ni àtàbomilámù kí gbá ó tó dajere ẹ̀jẹ̀ á tètè ké sí onírèsé kó bá wàá fi gbá rè ìròyìn ẹ̀ pọ̀ jàǹràn ó wà nínú ìwé ìròyìn the punch. ó dá punch ló kọ ìròyìn eléyìí náà níbi tí ẹni tó jẹ́ ọmọ yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party nínú ìdìbò aláṣẹ èyí tá a dè kọjá lórílẹ̀ wa nàìjíríà lọ́dún 2023 ìyẹn peter obi ló jẹ́ wípé ó mọ̀ ti ránṣẹ́ ìkíni kú oríire sí ọmọ orílẹ̀ wa nàìjíríà kọ Uzoma Azagwara èyí tó jẹ́ wípé wọ́n mọ̀ búra fún ní ìlú Canada gẹ́gẹ́ bí alákòóso ìyẹn fún ọ̀rọ̀ ẹ̀kọ́ ní Manitoba Agwara òun ló jẹ́ wípé ó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí òbí sì kọrin reki ìyẹn lórí ìkànnì ìkànnì rẹ̀ ayélujára rẹ̀ èyí tó jẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ o níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún ó sì kí i gẹ́gẹ́ bí aṣojú rere ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó jẹ́ wípé yóò mọ̀ fi ìwúrí àti ìgbélórísókè hàn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó wá kí arábìnrin yìí wípé ó ṣe dáadáa tó yàtọ̀ sí ó ṣe dáadáa èyí tó yàtọ̀ sí pé ká bani lórúkọ jẹ́ o àti pé irú ìwà àti ipò èyí tó dé yìí ní manitoba òun ló jẹ́ wípé ó mọ̀ fi àpẹẹrẹ irú àwọn orílẹ̀-èdè nàìjíríà èyí tó jẹ́ àti bí a ti jẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà o òun náà ni èèyàn tó jẹ́ aláwọ̀ dúdú èyí tí ó kọ́kọ́ wà ní ipò yìí nínú ìtàn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. láti bẹ̀ jẹ́ àtúnṣe àrẹ dojú ọjà náà ká wo nǹkan tó wà lórí àtẹ bó ti wò kásìkò yìí rí bó ti lóhùn ó rí tó ẹ̀yin oníbàárà ias ò ní ṣàìṣe ohun rere tó tọ́ láti ṣe torí pé ẹ tọ́ wa táwa náà sì mọ rírì yín láwọn ṣe ní jayín kulẹ̀ nígbà kankan a ti mú kó rọrùn sí láti ra àwọn ilẹ̀ wa ilẹ̀ wa kan jòjòló tó ṣẹ̀ṣẹ̀ gorí àtẹ ní ias garden city ní pápá láǹtó táǹtà ní two million naira ìsinmi ẹ̀gbá ìdí òrì táǹtà ní three million naira tẹ́lẹ̀ ti di one point five million naira king city lalamala barracks four million naira ní tẹ́lẹ̀ ó ti di two point five million naira seven hundred and fifty thousand naira ní plot kan ní mile eight ajebo road nígbà plot plọ̀tì kan ní òmìnira Unique City pọ́nkùkù Abẹ́òkúta jẹ́ three hundred thousand naira twenty five percent lẹ́ẹ̀ máa kọ́kọ́ san tẹ́ ẹ bá ti wá sanwó dé ìdajì ẹ gba ilẹ̀ yín ẹ sì máa kọ́lé lọ oṣù mẹ́wàá gbáko lẹ́ẹ̀ máa fi sàn yìí tó kù tẹ́ bá ti san twenty five percent lẹ́ẹ̀ ó ti gba tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ máa fi jẹ ẹ̀bùn nínú ìyíkoto tó ń bọ̀ láìpẹ́ níbi tí olóríire kan á ti jẹ ọkọ̀ Toyota Yaris kan tí ọ̀pọ̀ èèyàn á sì jẹ àwọn ẹ̀bùn lóríṣiríṣi ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù October yìí ni ìpolongo yìí máa wá sópè o ẹ pè zero nine one three nine zero one one two five five oga polo you sabi di ogbonge university Where my son fit go to fulfill in career goals. my friend no worry yourself i don't carry my children go thomas adewumi university for quality career and entrepreneurial skills development with just 140 marks in jamb you fit study nursing accounting engineering public health criminology mass communication and other courses at thomas adewumi university Oku, kwara state for thomas adewumi university students stay equipped with at least two digital skills before graduation school fees now. 300,000 naira and above. You fit also obtain student loan to study. Waiting you to wait for. Carry your children go Thomas Adewumi University today. Register at www.tau.edu.ng or call 0806 262 1572 or 090 539 Thomas Adewumi University. Hard work, diligence, and innovation. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣe ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì èmi alhaja aminat àti àwọn ọmọ mi alimat abdulmalik àti bilal òkèdára bí a ṣe ń kí bàbá wa grandpa alhaji bakar ajáò òkèdára balógun òwútẹ̀rù township babaláje gbàgùrà bí ó ṣe máa jẹ́ oyè tuntun ààrẹ aláṣà òwú kingdom worldwide ní ọjọ́ jímọ̀ friday twenty seventh october twenty twenty three lábẹ́ kábíyèsí wa olówó of òwú kingdom israel majesty ọba professor saka adélọ́lá mátẹ̀mílọ́lá olówú olúyalọ ó tilẹ̀ ta seventh ní ọjọ́ tí ó ń bọ̀ yìí bákan náà ni à ń kí kábíyèsí àti gbogbo ọmọ ìlú òwu fún ayẹyẹ ọmọ ọdún olówú twenty twenty three ètò ńlọ lọ́wọ́ oyè amọ́rísà kábíyèsí ìlú òwu ò ní bàjẹ́ lásìkò tìyín o kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ọba jòkó pẹ́ àṣeyìí ṣàmọ́dún o. ẹjúmọ́ ọkọ ibà ó mà ti rògo eh, eh. ibà ti rògo lọ́wọ́ Exuma oògùn ibà abàràjì pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá dá ẹ gúnlẹ̀ Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o. Ezuma ọkọ̀ ibà. wọ́n tún ti gbá mi lẹ́lẹ́kejì ọ̀rẹ́ wa kí ló dé tó ń pohùn réré ẹkún tó wá ń wa mi lójú wàràwàrà. ṣé kò wá sẹ́ni tí a tún lè fọkàn tán lórí ká má sọ bẹ́ẹ̀ mọ́. ṣé o ti gbọ́ nípa kings interbis estate limited ni. àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú kátàlẹ̀ kátàlẹ̀ àti kábánikọ́lé. òtítọ́ inú àti ìwà ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn. èyí ló mú wọn yàtọ̀ gedegbe tí gbogbo ayé sì ń kan sára sí wọn. ilẹ̀ wà ní ìdí òrì phase one one point four million naira lápá. fún gbèrè tán ìyẹn one plot one point seven million naira ní san díẹ̀díẹ̀. ìdí òrì phase two seven hundred thousand naira ní eight hundred thousand naira fún san díẹ̀díẹ̀ with twenty percent initial deposit. ilẹ̀ tún wà ní kọbapẹ́ eight hundred thousand alata plot kan àti ilẹ̀ oko ní alábàtà fún àwọn sixty thousand naira alata plot kan ten million naira lata ilẹ̀ wa tó wà ní ìbẹ̀jú twelve million naira for installment with ten percent initial deposit remaining balance will be spread across eleven months ṣùwárí pé ayé ti dá adé báyìí pẹ̀lú kings interbis estate ten percent discount wà lórí àwọn ilẹ̀ wa kings interbis estate wà ní number one adeogun street off quarry road Ibara abẹ́òkúta telephone zero eight one three five seven seven six seven four six or zero eight zero three five eight one zero one six eight kings interbis estate lóní di onílẹ̀ di onílé lónìí pẹ̀lú ìrọ̀rùn. káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn etí ọba nílé etí ọba lóko ń tẹ̀síwájú ẹ kú hmm. kalẹ̀. gẹ́gẹ́ bó ṣe sọ à ń tẹ̀síwájú <clears throat> ewé ìran máa rán mi létí ẹ̀ hmm. láàyè kó máa là mí ń yè hmm. ìròyìn tọ́wọ́ mi bà ìwé ìròyìn the punch ló tún wà báwo bára díẹ̀ ò pèpè orí aláàfin ò ṣe é bọ ló mú kí alága ìgbìmọ̀ tó ń tẹ́tí sí awuyewuye àbájáde èsì nílé ẹjọ́ tó ga yányán lórílẹ̀‐èdè nàìjíríà adájọ́ John Okoro ló ń bẹjú tuntun sáwọn ẹ̀sùn tí wọ́n ń gbé kojú ìjáwé olúborí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ ajé àná ló kéde rẹ̀ gbangba fún Àtíkù wípé àwọn ẹ̀sùn tó tún kó wá síwájú wa gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yìí tó fi ń gbéná wojú ìjáwé olúborí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí ó sì wí ẹ̀rí kò ṣe wí ẹ̀rí ṣé egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rúwé àti pé bí ọmọ haúsá bá ń jẹ́ ìṣọ̀lá a jẹ́ pé bàbá ẹ̀ ti pẹ́ lágége ni torí bí ọmọ ẹni kò bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ a lè nà ká ilẹ̀kẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ náà John Okoro ṣe sọ mọ́ ilé ẹjọ́ nílò àwọn ẹ̀rí tó jinlẹ̀ gan-an yàtọ̀ sí àwọn òfegè tàbí èyí tó jẹ́ bí eréfèé tó ń rí lórílórí ògèrè là kọ́kọ́ yọ kúrò lórí epo ká tó kan kẹtẹpẹ ìsàlẹ̀ nínú ẹ̀ ló ti tọ́ka rẹ̀ wípé àwọn ẹ̀sùn tó fi ń kàn wípé ìwé ẹ̀rí ti aláṣẹ Bọ́lá Ahmed Tinubu pàtẹ síwájú àjọ elétò ìdìbò jẹ́ ayédèrú àti pé ìkàwé aláṣẹ nílẹ̀ òkèèrè ilé ẹ̀kọ́ yunifásitì kan ní Chicago fẹ́ẹ́ dàbí ìgbà tí akànfẹ́ máa pajá ni adájọ́ ọ̀hún bá sọ fún Àtíkù pé lọ ṣèwádìí kó o fún wa ní òkodoro gan-an kí ẹ̀rí máa jẹ́ mi ìṣókó dúró lọ́tún kí òkodoro kó dúró lọ́sì ká kúrò lẹ́nu pé apá kan mú un lórí èèyàn kan mú un nírò àwọn kan ló fẹ́ jọ ejò ẹnìkan ló kù ní ó pọ̀ ó pọ̀ gan ni kí lẹ ti ń ṣajá ńlé olúwẹ̀rí ẹ ti fẹ́ ṣègèrè ńlé sédòsédò ẹ lọ wò pé ìròyìn the punch ó dá daily post ló mú ìròyìn eléyìí wá níbi tí àjọ ààbọ̀ ara ẹni làbò òlu ìyẹn ti ẹ̀ka ti ìpínlẹ̀ gombe ni wọ́n mọ̀ ní àwọn mọ̀ tí rọ́wọ́ tó kò dín ní èèyàn èyí tó jẹ́ mẹ́rìndínlọ́gọ́rin o lórí ẹ̀sùn wípé níṣe ni wọ́n mọ̀ ń ṣe ìgbéyàwó akọ-sí-akọ o àjọ ààbọ̀ ara ẹni làbò òlu látẹ̀nà ẹni tó jẹ́ agbẹnusọ wọn ní ìpínlẹ̀ gombe buhari saad, òun ló mọ̀ kéde èyí tó sì jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lólú iléeṣẹ́ wọn èyí tí ń bẹ ní gombe o gẹ́gẹ́ bí sahad ti sọ ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ṣe rí àwọn tí wọ́n jẹ́ ọmọ iléeṣẹ́ àwọn òun ló jẹ́ ń gbà wọ́n bẹ̀rẹ̀ sí í pàráàrò òun ni wọ́n dáwọ́ ìṣẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ ibi tí wọ́n ti fẹ́ ṣègbéyàwó akọsí akọ yìí ló mọ̀ dá wọn ní ọwọ́ tó wọn ní ibìkan tí wọ́n ń pè ní duwa plaza ní òpópónà Bauchi sí Gombe o níbi tó jẹ́ pé wọ́n ti kọ́kọ́ ń ṣe ọjọ́ ìbí náà ọjọ́ ìbí ayẹyẹ akọ sí akọ lẹ́yìn ẹ̀ ló jẹ́ pé ní ijó ọ̀hún náà ni wọ́n ń gbìyànjú láti ṣe ìgbéyàwó akọ sí akọ kó tó di pé àwọn ọmọ iléeṣẹ́ àwọn kọlù bẹ̀ tí wọ́n sì rọ́wọ́ tó wọn àwọn mọ́kàndínlọ́gọ́ta ni ọwọ́ bà níbi tí mọ́kànléní ogún tí wọ́n mọ̀ ti jẹ́wọ́ pé lóòótọ́ ẹ̀dá kan ṣe wá jẹ́jẹ́ o lóòótọ́ lóòótọ́ làwa ń ṣe ìgbéyàwó akọ tí akọ o mẹ́tàdínlógún nínú wọn tí wọ́n ń ṣe bí obìnrin wọn òun ló jẹ́ wípé wọ́n tún rọ́wọ́ tó níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gbogbo wọn pátá ni wọn kọ lọ sí ilé ẹjọ́ tí wọn sì lọ kojú ìgbẹ́jọ́ lórí ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ń wàrú ọwọ́ pé ẹ̀yin òróbìnrin láyé akọ sí akọ lẹ́yìn mọ̀ ṣe ẹ wá lọ hmm. wí wájú ilé ẹjọ́ Daily Post ló kọ ẹ mọ̀ kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ ohun tí ò da kò ló kọ méjì kò da ló ń jẹ ohun tí ò ṣẹlẹ̀ rí ló ń jẹ́ irú kí lèyí hmm. ohun tójú òrírí ni wọ́n ń pè léèmọ̀. ọ̀rọ̀ lẹ́ka ètò ìlera ni mo wà lọ́wọ́ báyìí torí bí olúgun ò bá tí ì dáwọ́ gígùn dúró ìró pìpìpì ìdágìrì ilẹ̀ odó kò ní í yé lọ́rọ̀ owó kan èyí tí ìjọba àpapọ̀ léde yìí ní àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera wọ́n máa gbà torí kò sí bí ọdẹ ó ṣe lọ gbó tí kọranjágbọ́n inú gbó ò ní ṣe tiẹ̀ àwọn ìjòkun ọ̀rọ̀wọ̀ inú ọ̀dàn náà a sì máa bẹjú tòtò àwọn ìfarapa lọ́tún àtòsí lásìkò iṣẹ́ wọn ni wọn yóò máa fún wọn ní owó àjẹmọ́nú kan èyí tí wọn yóò máa fi ṣe àwòtán gbogbo ibi tí àwọn náà bá ti faragbá ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nma kọminú pọ̀ lórí àwọn àìṣe àwọn ohun tó tọ́ tó yẹ kan èyí tó yẹ kí ìjọba ó ṣe fáwọn òṣìṣẹ́ ẹlẹ́ka ètò ìlera lórí àwọn àdéhùn kan èyí tó ti wà nílẹ̀ pé bóa báǹkì fámìrì kágánran máa yó ni nínú èyí tí ó jẹ yọ bí wọ́n ṣe ń sàmì sí àyájọ́ ọjọ́ ọ̀sẹ̀ àwọn oníṣègùn òyìnbó náà Ondo ní ìròyìn ọ̀hún ti nasẹ̀ síta nílùú Àkúrẹ́ bẹ́ẹ̀ bá wòwé ìròyìn The Punch ẹ̀ rí ń bẹ́ẹ̀ ó dá platform times ló kọ ìròyìn eléyìí níbi tó ti sọ wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ pé tó bá máa fi di ọ̀la ọjọ́ karùndínlógún ọjọ́ karùndínlọ́gbọ̀n ojàre oṣù kẹwàá ọdún tá a wáyé làwọn mọ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì àwọn jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìdí ìyanṣẹ́lódì yìí ni pé àwọn ń béèrè ìdádúró ìyan tọ́nọ́mì ti ilé ìgbìmọ̀ asòfin ní àwọn ìpínlẹ̀ àwọn wípé lóòótọ́ ló jẹ́ pé àwọn ti kọ́kọ́ láago ìkìlọ̀ ìyẹn fún ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà pé ọjọ́ mọ́kànléní ogún òun la fún yín o láì ṣe bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ní oṣù kẹsàn-án ọdún yìí làwọn ti bẹ̀rẹ̀ sí í ka ọjọ́ mọ́kànléní ogún ọ̀hún àmọ́ lọ́wọ́ yìí ọjọ́ mọ́kànléní ogún ọ̀hún ó mọ̀ ti tẹnu bọ e, odò báyìí nítorí náà ìyanṣẹ́lódì òun ni ohun tó kàn àfàìṣe bẹ́ẹ̀ ṣe rí ọ̀la gbogbo wa pátá báyìí lábẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ìròyìn yẹn ṣìgùn platform times ló kọ́ ẹ̀mọ kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ìròyìn míì nìyí tó ń sọ̀rọ̀ lórí ti afẹ́fẹ́ gáàsì tó wọ́n ṣé ojú ogun la fi ń wogun ojú oògùn náà la fi ń wo oògùn hmm. àwọn alágbàtà afẹ́fẹ́ gáàsì tá à ń lò lórílẹ̀‐èdè yìí jọ̀rìn fi kùnlùkùn pẹ̀lú ìgbìmọ̀ tọ́rọ̀ kàn nílé ìgbìmọ̀ asòfin àgbà yìí tí wọ́n sì ń tọ́ka rẹ̀ pé kí ló fà á tafẹ́fẹ́ gáàsì fi hàn wọ́n ní ọ̀rọ̀ yìí kò ṣẹ̀yìn àwọn kan tí wọ́n lọ ra afẹ́fẹ́ gáàsì ọ̀hún lówó pọ́ọ́kú tí wọ́n sì wá ń tà á fáwọn èèyàn pé àwọn kan ló wà lẹ́yìn ọ̀rọ̀ bí owó afẹ́fẹ́ gáàsì ṣe lọ sókè torí ọ̀bùn kan òjòyè àtúnraṣe àtúnraṣe bí ẹyẹlé kan kì í sì ṣe ọ̀bùn ìwé ìròyìn the punch ló kọ́ bẹ́ẹ̀. ó dá tribune kọ eléyìí náà níbi tí àwọn tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì jáde lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹgbẹ́ wọn náà ti sọ̀rọ̀ pé àwọn ṣetán o láti fi ìjọba àpapọ̀ lọ́kàn balẹ̀ pé owó sìmẹ́ǹtì yóò wálẹ̀ bí ìjọba àpapọ̀ bá ti padà láti lọ mú ìlànà kan èyí tí aláṣẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ti dolóògbé ìyẹn umar musa yaradua èyí tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ sìmẹ́ǹtì kí làwọn ìlànà ọ̀hún gan ẹ ìwé ìròyìn tribune tó jáde láàárọ̀ ìkẹ̀kẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ẹ́ ṣé ká lọ sọ́dọ̀ àwọn aráalé ni. ó dà ká kúkú kàn sí àwọn aráalé kó tó di pé à ń lọ zero eight one five four three two one zero seven nine àti zero eight one eight one one one one zero seven nine lẹ́rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi pè wọlé ẹ̀ ló ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ojú òpó tí wọ́n yẹn ṣe bákan àbí. ó sì dán gbogbo èèyàn. hello. ẹ káàárọ̀ gòkè bá samuel wojú ọpọ́n yìí ó dàbí ẹni pọ́mọdé ni kò tí ì mọ̀ dùn. bàbá mú kejì ẹ ló ẹ kú ojúmọ́. ẹ ló. ẹ káàárọ̀. ẹ máa káàárọ̀ ẹ kú ojúmọ́. ní pápápá. mo kí arábìnrin tó lọ́ra àti àjèjì lágbó ọlọ́run àlàáfíà ayé òní ti fi àfẹ́ mi tẹnu gbé bí ọwọ́. àṣẹ. orúkọ tèmi ni aláwùyọ́pù láti kwari àgbẹ̀lọba ẹ rí àwọn tó ń fẹ́ ṣe ìgbéyàwó akọ sí akọ níbi tí obìnrin wà tó wà lẹ́kọ̀ọ́ pọ̀ dé yìí lórí pé ọlọ́run náà ti sọ ní tó bá di wáyé sí ìrọ̀lẹ́ ayé ogbó kan tí ò ṣẹlẹ̀ rí ni yóò máa ṣẹlẹ̀ ẹ púpọ̀ ó dàbọ̀. hello. ẹlòmíì a kú ojúmọ́ o. ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ o. ọ̀dà tí wọn bá rí lò jẹ́ ń bọ́ sójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. ẹni ẹ ti wà ń bẹ̀. ọ̀dà ẹ kú ojúmọ́. ok. ẹni ọjà wọn àgbè fún wa yánà fẹ́ da ó da bẹ́ẹ̀ ni ó da nígbà wọn ò náà àbùkù rí kókó wọn. ó dà ó ṣe hmm. òkun kì í wọ́ roro ká wà roro hmm. hmm. ẹn bá ní kí kó bàjẹ́ òun nìkan kọ́ ẹn bá sì ní kó dáa òun nìkan kọ́ náà ni yóò tún jẹ àǹfààní ẹ̀ káku ṣe kó dáa. hello. jámu lórí ìkànnì ìbánidọ́rẹ̀wá táíwò wàsíù ọlálẹ́kan sustain ẹ̀ka ẹ̀kọ́ ètò kí ààrẹ bọ́lá ahmed tinubu ṣàánú àwọn ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n pèsè ètò ààbò tó péye àti kí oúnjẹ pọ̀ yanturu káàkiri orílẹ̀‐èdè nàìjíríà kí a lè eh, ọ̀dà ẹ̀ ṣe. ká lè jẹ àjẹyó. Hmm. ọ̀nàbù lateef jelil ẹ̀ka ara arábìnrin tó rẹ̀ àtàjẹ̀dẹ̀ ṣé òun wojú aago. gbogbo aláré akitiyan ààrẹ bọ́lá ahmed tinubu lórí kí ìgbáyégbádùn gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà balẹ̀ rọrùn ṣùgbọ́n mo rọ̀ wọ́n kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ owó náírà tó já wálẹ̀ ẹ ṣe ẹ kú mm. ètò ṣóṣì ni ká máa mú lọ. rárá o wá gò ẹ ẹ mm. èmi rò pé bí a ká máa mú lọ ni. ẹja mm-hmm. ẹja fi. kágbé e kọ́ síbí. ó tó bá di ọ̀la ẹ ó tún pàdé mi. Hmm àti aláwìyé federation níbi tá a ti wá kàròyìn etí ọba nílé etí ọba lóko títí dìgbà náà kíkẹ́ lọ́mọ ògúnṣínà lórúkọ tèmi ò tó rẹra mm. ẹ mọ̀ ìyá ṣe o. òkè lọ́lá ọmọ òkè ṣìpẹ̀ àṣeyí ṣàmọ̀dún happy birthday o. èní ni. Ah, mc karigo. ó ti padà yé mi. wọ́n ń pè ọlọ́mọ erin màgbọ́n ò ń dunnú ṣé wọ́n lomi àgbọn ni mose fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ire o. one oh seven point nine fm your feel good radio. ìwádìí fi hàn pé ó lé ní mílíọ̀nù márùndínlógún ènìyàn tí àìsàn àwọ́ká làkúègbè àrọ̀mọ́lẹ́gùn tàbí sangun bá a fínra ní nàìjíríà ìbàdí ríro ẹ̀yìn ríro orókún ríro ni tàbí ara ríro ni máa ń mú kó sú ni kódà àwọn nǹkan wọ̀nyí máa ń dojú tì ni tí kìí sì jẹ́ kí ènìyàn lè nàró gbàdúrà ogún ìṣẹ́jú ní ṣọ́ọ̀ṣì tàbí kírun ní mọ́sálásí má sọ̀rọ̀ ìtinú. avi speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine tinubu street ìta ẹ̀kọ́ abẹ́òkúta nípínlẹ̀ ògùn lẹ́gbẹ̀ẹ́ fem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀hún ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án náà ni wọn yóò dá lóhùn bí àkànṣe ètò àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two. Hmm, nígbà mìíràn bí ẹlòmíràn bá sùn tó jí ẹ̀gbẹ́ àti ọrùn á sì máa dùn ún tí orókùn àti ẹsẹ̀ yóò máa ró gógó bó bá dìde ẹ̀wẹ̀ ìjókòó tàbí ìdìde a máa mú kí òríkèríkè ara àti ọ̀pẹ́ ẹ̀yìn máa ro ẹlòmíì a sì máa mú káyé oṣù ni. nígbà tó bá rẹ òpó tó gbé ara dúró gbogbo ara ni yóò jẹ̀yà rẹ̀ ó dájú pé bí ìgbà tí nìyẹn gba òmìnira ní tí gbogbo ìnira ara ríro bá fini sílẹ̀ tí kò sì ní sí ìdíwọ́ fúnni mọ́ má gbọ́kàn rẹ sókè ìdí nìyí tí av speciality fi ń ké sí ọ wá sí bí àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ benfen filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two níbi ètò náà avi speciality máa dá ọ lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà láti gbógun ti àwọ́ká làkúègbè arọmọléegun tàbí sangunsangun tó fi máa ra ríro yòówù tó bá ń bá ọ fínra wọn yóò tún ṣàlàyé irú oúnjẹ tó yẹ kó o máa jẹ tí yóò sì ṣàǹfààní fún ara rẹ tí wàá sì lòkùn. níbi ètò náà àkànṣe àyẹ̀wò àrà ọ̀tọ̀ yóò wà láti mọ ipò tí eegun rẹ wà pẹ̀lú àwọn ohun èlò àyẹ̀wò tó bóde mu ohun tó wá yanilẹ́nu níbẹ̀rẹ̀ o ọ̀fẹ́ ní àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí kàn sí avi speciality ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ benfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn nígbà tí àkànṣe àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀. avis speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ ebenfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́gísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀hún ẹni tó bá sì forúkọ sílẹ̀ mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn bí àkànṣe ètò àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four